About me, walking in a mist. mo gbé yín ga mo yàn án lógo hey, mo ní ẹ wà ní àyín ẹ tún ṣe iṣẹ́ ìyanu lọ́pọ̀lọpọ̀ mo gbé yín mo yàn lógo alábẹnu àṣà sí i. Kábíyá ò màmá sí Elédùmarè. Mo ní you are miracle worker, way maker, promise keeper. Light in the darkness, that is who you are. Hey, mo gbé yín ga, mo yìn án lógo. Mo ní olórí burúkú, wọ́n dolóríire oníròbínú sì jẹ́yìn ayọ̀ mo ní gbogbo àgàn pátápátá náà ni wọ́n jọ lọ́mọ that is who you are bàbá mi mo gbé yín ga mo yìn án lógo olùlànà níbi tí kò sọ́nà olùgbèjà aláìlẹ́nìkan kábíyá ò máa ma sí Elédùmarè. Waymaker, miracle worker, promise keeper, light in the darkness, Baba me, mo That is who you are lójoojúmọ́ nígbà gbogbo. That is who you are. Hey! money. that is who you are. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ lẹ̀ ń jẹ́ olùlànà níbi tí ò sọ́nà waymaker miracle worker ọlọ́run mi tó lọ kọrin kése bàbá mi ńlá àríró àlá olùgbèjà aláìlẹ́nìkan bí o sì ti ń ṣe gbogbo ilé fún wa bẹ́ẹ̀ náà ò gbowó ò gbòbì olórin kan tiẹ̀ ní kò gbowó kò gbòbì kò gbà nǹkan kan lọ́wọ́ mi. àwọn tó dá mi sí o ẹ gba nǹkan lọ́wọ́ mi a ò gba nǹkan kan lọ́wọ́ wa tó tún fi ẹ̀mí rẹ báyìí ò fi lélẹ̀ fún wa irú ìfẹ́ ilé yìí àti ẹ̀rírú ẹ̀ rí ìfẹ́ rẹ ga nínú ayé wa ó pọ̀ lọ́pọ̀ yanturu torí ẹ̀ náà ló ṣe jẹ́ promise keeper kò ní ṣèlérí kò má múṣẹ ni ẹ ọ wọn gbà ládùúrà bí ojú ṣe ń mọ lọ yìí pé gbogbo ìlérí ọjọ́ tó ti pẹ́ bàbá mi máa mú wá sí ìmúṣẹ lọ́wọ́lọ́wọ́ ní báyìí lórúkọ Jésù Kristi bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí n máa fi eléyìí kí wa káàbọ̀ sórí ètò Ògo Ìgbàlà lọ́jọ́ tèmi lórí Orísun tẹlifíṣọ̀n ti wa ni ẹ sì mọ̀ pé lórí ètò Ògo Ìgbàlà a ó tún wá ojú Olúwa náà ni a ó kéde ìyìn rere rẹ̀ a ké pé lẹ́ni yóò tún dá wa lóhùn ó ti di dandan tẹ̀sí sí wọn gẹ́gẹ́ bí ìṣe tèmi wípé abala mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni wọ́n yà sí kí tó fi ètò tèmi rọ̀ síbì kan abala kọ̀ọ̀kan tí mo pè ní abala ọ̀rọ̀ ṣítí níbi tá àti ṣíra wa létí inú sí ohun tó tọ́ pẹ̀lú sí ohun tó yẹ ni abala tó tẹ̀lé ni mo pè ní abala ìfọwọ́jọ́mítòrò ọ̀rọ̀ pẹ̀lú àwọn ògbóǹtarìgì ẹ sì mọ bí àwọn ògbóǹtarìgì tèmi ṣe pọ̀ tó wọ́n lè jẹ́ adẹ́rìn pòṣónú ti ẹ̀mí wọ́n lè jẹ́ eléré orí ìtàgé ti ẹ̀mí olórin ẹ̀mí òǹkọ̀wé ti ẹ̀mí oníjó ti ẹ̀mí nípa ọdún bá ṣàti fi nǹkan èèyàn kan méjì gbé olúwa ga ó ti di ògbóǹtarìgì tèmi náà ni lórí ètò Ògo Ìgbàlà abala tó tẹ̀lé ni mo pè ní àwọn orin tó pèrègèdè a ó tún wo àwọn orin tó pèrègèdè lénìí ṣe tí wàá rí lénìí yìí a tún wá rọra yẹ̀ díẹ̀ nítorí ní abala tá a máa ti wo àwọn orin tó pèrègèdè a tún wo ẹ ẹ fẹ́ kí n bẹ́ẹ̀ <laughs> ẹ ọ́ ẹ̀rín àwọn adẹ́rìnpòṣónú ni mo ní lórí ètò lẹ́ni ẹ̀ a tún máa wo àwọn kọ́mẹ́dì tó tún pèrègbèdé lẹ́ni bẹ́ẹ̀ ni abala tí mo sì máa fi kásẹ̀ tó lẹ̀ ni mo pè ní abala gbọ̀ngbọ́n ẹ́ níbi tí àwọn ìránṣẹ́ ọlọ́run wọ́n ti fi ọ̀rọ̀ ọlọ́run bọ̀ wá yóò ṣe ọkàn wa lóore yóò tún ṣe ọkàn wa láǹfààní pàápàá hmm, àkórí ọ̀rọ̀ sí tí mi tè ní òun mo pè ní ìgbà àti àkókò time and season ìwé oníwàásù orí kẹta ẹsẹ̀ kínní títí dé ìkẹjọ ó sọ̀rọ̀ nípa ìgbà àti àkókò tó pọ̀ rẹpẹtẹ ẹsẹ̀ kínní ìwé yẹn sọ wípé olúkúlùkù ohun ní ìgbà àti àkókò wà fún ó ní ìgbà bíbí ìgbà kíkú ìgbà gbígbìn ìgbà kíká èrè ohun tá a gbìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ um ìgbà ọyẹ́ ìgbà ooru ìgbà òtútù ìgbà ọ̀gìnìntìn ìgbà ó pọ̀ lọ rẹpẹtẹ tá a bá wá gbàgbọ́ pẹ̀lú mi wípé oríṣiríṣi ìgbà àti àkókò náà ló wà ẹ̀yàn ìbéèrè kan ni mo á fẹ́ béèrè lọ́wọ́ wa lénìí wípé kí ló dé tá a máa ń wo aago aláago òṣìṣẹ́ kí ló dé tá a máa ń wo ìgbà onígbà sáré bí ọlọ́run ṣe dá takọtabo bẹ́ẹ̀ ló dá ìgbà kálukú mọ́ ó dá ìgbà tèmi mọ́ mi ó dá ìgbà tiẹ̀ mọ́ ẹ gbogbo ojú tó ń wò mí pátápátá ó dá ìgbà wa fún wa ó dá àkókò tiwa fún wa ṣùgbọ́n níwọ̀n ìgbà tí ọ̀rẹ́ ẹ kan bá ti bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan tó ti bẹ̀rẹ̀ sí ní lù yọ díẹ̀díẹ̀ bí ẹ tiẹ̀ jọ ń ṣe iṣẹ́ yẹn ni wàá ti bẹ̀rẹ̀ sí ní sáré kiri wàá ní à èmi mo tiẹ̀ mọṣẹ́ ẹ ṣe jù lọ kò tiẹ̀ lè ṣeṣẹ́ náà tó mi ó ṣe wá méèkì ẹ̀ jù mí lọ ṣé wọ́n lọ lọ́hùn-ún orí títa yín gbé wá sílé ayé ó yàtọ̀ sí èyí tí Kẹ́hìndé gbé wá ó ṣeé ṣe kó jẹ́ pé àsìkò àti ṣe rere tiẹ̀ náà ó kù bíntín tí ò tiẹ̀ pẹ́ rárá ìgbà ẹni wàá bẹ̀rẹ̀ sí ní sáré mọ́tò kọlù kẹ̀kẹ́ eléyìí tó yẹ kó o kúkú tẹpá mọ́ òpó àdúrà kó bẹ̀rẹ̀ sí ní ìgbà kó o sọ pé ọlọ́run pé kí ìgbà tèmi náà dé kó o sì máa gbàdúrà fún ọ̀rẹ́ ẹ yẹn tó ti bẹ̀rẹ̀ sí ní ṣe rere pé à ọlọ́run túbọ̀ máa bá mi gbórí lámọyín àti lágbájá sókè kó dẹ̀ tẹra mọ́ àdúrà fún wọn gan tó bá tẹ̀ wá jẹ́ pé iṣẹ́ tẹ̀ ń ṣe yìí wọ́n tún wọ̀ wò pé à jẹ́ kí n tún tiraka díẹ̀ sí kí kò tún ṣe kó tún dáa ju bó ṣe ń ṣe tẹ́lẹ̀ lọ pẹ̀lú ìgbàgbọ́ wípé ìgbà tèmi náà á dé àní ṣèyẹn àwa bẹ̀rẹ̀ sí lọ máa fi ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀gọ̀ fà á bíbélì sọ wípé ẹni tó bá ń sáré tó ń sáré àsápajúdé ó ń ṣàṣíwájú ìparun ni a ò ní parun gbogbo ojú tó ń wò mí níbi gbogbo tẹ́ ẹ ti ń wò mí ìgbà kálukú ó yàtọ̀ọ̀tọ̀ eléyìí la fi ń ṣíra wa létí lórí ètò lénìí wípé jẹ́ ká dúró de ìgbà tiwa kálukú ló ní ìgbà tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ dúró de àsìkò tiẹ̀ olórin kan tiẹ̀ kọrin ó ní èmi á dúró ti Jésù nínú ìrìnàjò ayé mi tòró òun ló lè gbà mí tó lè gbani tó lè lání tòró òun ló lè gbà mí kẹsẹ̀ mi má ṣe yẹ̀ kí ló dé tí àwa ò dúró ká dúró ti Jésù kó o máa gbàdúrà kó máa wojú ọlọ́run wípé ó di dandan kígbà tèmi gan dé kásìkò mi dé kò sí ní bá mi nù sáré mo wá ń gbà wá níyànjú láàárọ̀ yìí pé bójú ṣe ń mọ́ lọ yẹn ẹ jẹ́ ká ní lọ́kàn wípé ó di dandan kígbà tiwa náà dé ọlọ́run ò gbàgbé ẹnì kankan bó ti ń wò kéré mọ ọlọ́run ò gbàgbé ẹ bẹ́ẹ̀ kò gbàgbé èmi náà tí mo wà lórí ìjókòó ẹ má jẹ́ ká ká bẹ̀rẹ̀ sí ní wo aago aláago sáré ẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nísìnyí àti a kì í fẹ́ ṣiṣẹ́ mọ́ ṣùgbọ́n a máa ń fẹ́ kórè a kì í fẹ́ fúrúgbìn mọ́ a máa bẹ̀rẹ̀ sí ní wá ìkórè káàkiri ẹ jọ̀ọ́ bíbélì sọ pé ìgbà wà fún ohun gbogbo ìgbà gbígbìn ìgbà kíkórè ìgbà rírẹ́rìn ìgbà sísunkún ìgbà jíjó ìgbà ṣíṣọ̀fọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kẹ́mi ti máa ń sọ lórí ètò Ògo Ìgbàlà wípé àtọ́bá àwíyá kan wá ṣíra létí inú sí ohun tó tọ́ ni pẹ̀lú sí ohun tó yẹ láti èní yé jẹ́ ká sáré eré tí ò nítumọ̀ mọ́ ẹ jẹ́ ká dúró ti olúwa bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká wá ojú olúwa ká sì nígbàgbọ́ pé ìgbà ti wá gan kí kinní báyìí ló kù yóò sì dé yóò sì bẹ ẹ láyọ̀ ẹ má fẹ́ gba àdúrà méjì yìí fún wọn bí ọ̀sẹ̀ yìí ṣe ń mọ́ lọ bójú ọ̀sẹ̀ yìí ṣe ń mọ́ lọ yìí pé ìgbà tiẹ̀ lórúkọ Jésù kò ní fò ẹ́ dá ní orúkọ Jésù gbogbo ohun tó o ti ń wò tó dàbí ọwọ́ rẹ ò tó lórúkọ Jésù ọwọ́ rẹ á tó á tún bá á tún mú un nínú àlàáfíà ara ní orúkọ Jésù Kristi bẹ́ẹ̀ ni mo ti sọ mi ní jù bẹ́ẹ̀ lọ ní abala ọ̀rọ̀ sí ti tèmi gbogbo ilé ìta ti mú dání ẹ̀yẹ ká sọ́wọ́ sí ẹ̀ má fi jẹun ètò gbọ̀gbọ̀ra ṣì ń tẹ̀síwájú mo ti sọ fún wa lẹ́ẹ̀kan ipò ògbóǹtarìgì tèmi ẹ tájọ wa ṣètò lénìí ẹ ah, sì ní bẹ́ẹ̀ ah, ó di dandan kí n bẹ́ẹ̀ ṣùgbọ́n ògbóǹtarìgì tèmi tèmi ara ọ̀tọ̀ ara ọ̀tún ọwọ́ ọ̀tún náà ni wọ́n tún gbé wá ẹ jẹ́ kí n dé òkè lọ́hùn kí n lọ gbé ọlọ́run ga díẹ̀ nígbà tí màá bá fi padà dé mi pẹ̀lú ògbóǹtarìgì mi yìí ẹ òun náà lájọ máa padà dé ẹ kú ìkàlẹ̀.